إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فإن من واجب المسلم فإن من واجب المسلم أن يعلم أن كل حكم أن كل حكم في الدين أو الدنيا قد بينه الله تبارك وتعالى في هذا الدين الإسلامي فلا حاجة لنا إلى حكم من الأحكام ولا تطلع لنا ولا استحسان يقول الله تبارك وتعالى في كتابه أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال عز وجل أليس الله بأحكم الحاكمين أيها المسلم أيتها المسلمة إنه من المحرم عليك أن تبتغي أو تميل أو ترضى بحكم جاهلي فإذا فعلت ذلك فإن ذلك فإن عليك فإنك معرض على الوعيد قال سبحانه وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون نعم إن الديمقراطية إن الديمقراطية من الجاهلية لأنها حكم بغير ما أنزل الله فلا سعادة فيها للإنسانية ولا راحة فيها للبشرية فعلى المسلم أن يعتقد ذلك أن يعتقد أن الديمقراطية لا تجلب له إلا الشر ولا تدفع عنه إلا الخير لأنها مبغوضة عند الله سبحانه وتعالى وللعاقل أن ينظر إلى أحوال هذه البلاد بلاد نيجيريا وغيرها فإننا لم نسعد بهذا النظام ولم نفلح به بل زادنا شرا وتراجعا وما هذا النظام وما هذا النظام الذي به كثر الحرب في البلاد وما هذا النظام الذي به غلى الأسعار وما هذا النظام الذي به قتل الأبرياء وما هذا النظام الذي به أججت نار العصبية والقبلية وإلى الله المستكى نعم أيها المسلم تذكر أوائل المسلمين هل كلهم عرب؟ كلا فإن مجتمع الإسلام الأول كان فيه محمد صلى الله عليه وسلم وهو عربي ومنهم وفيهم أبو بكر الصديق وهو أيضا عربي وفيهم بلال الحبشي وهو حبشي وفيهم سحيب الرومي وهو رومي وفيهم سلمان الفارسي وهو فارسي ولكن ولكن نظام الإسلام جعلهم واحدا يتعاطف بعضهم على بعض ويرحم بعضهم بعضا ولو اتبع الناس تعاليم الإسلام لأزاه عنهم هذه الخلافات كما فعل بالأوائل ولو اعتنق أهل نيجيريا الإسلام لاسترحنا ولنسينا هذه الأعراق والعصبية كما نسيه المسلمون الأوائل بينهم ولذا ولذا يا أيها الناس فإن الديمقراطية لا فائدة فيها وأنها ضعيفة ليست مناسبة لعلاج أمراضنا وإلا فمنذ أكثر من ثلاثين سنة في هذه البلاد لم نستفد منها شيئا بل زادنا شرا وويلا fama yukadhibuka ba'du biddin alaysa allahu bi ahkamil hakimin alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún Ọlọ́run ọba a ṣe àsọláàtì fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó jọ́ra èèyàn fún gbogbo mùsùlùmí àtọkùnrin wa àtobìnrin wa wípé ká mọ̀ òun náà ni ká mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n bá ń pè ní ìdájọ́ tí wọ́n ń pè ní ẹjọ́ àbí ìdájọ́ àbọ̀nà àbáyọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ayé ọlọ́run bá wa ti ṣàlàyé ẹ̀ fún wa nínú ẹ̀sìn Islam kì í sọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni Islam dúró lé lórí àwọn nǹkan tó jẹ mọ́ ìdájọ́ ètò ayé wa ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún nínú ẹ̀sìn Islam ọdún ọ̀nà yẹn fún mùsùlùmí kó gbà bẹ́ẹ̀ tó o bá ti gbà bẹ́ẹ̀ o ò tí ì kájú ẹ o kódà ó ṣe é ṣe kó o má jẹ mùsùlùmí gan. naam àbọ̀dọ̀ gbà yí pé gbogbo nǹkan tá a fi ṣayé nínú ìdájọ́ ètò ayé wa. ọlọ́run ìṣàlàyé ẹ̀ fún ẹ̀sìn Islam. bákan náà nínú ìdájọ́ ètò ẹ̀sìn wa náà gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ọba ìṣàlàyé fún ẹ̀sìn wa. torí ìdí eléyìí nígbà tá a bá ti wá ní nǹkan tá a nílò nínú ẹ̀sìn wa sàwa nílò láti ti máa wá ìdájọ́ kan lọ sọ́dọ̀ ẹnìkan bí à nílò ẹ̀ mọ́ lọ́lọ́run fi sọ fún wa yí pé ó fi fà wá létí pé ẹ ṣọ́ra ẹ gbọ́dọ̀ gárùn-ún wó gan-an yẹn ni pé ẹ gbọ́dọ̀ gárùn owó ètò gbèsè ayé àwọn mìíràn tí wọ́n fi ń ṣètò ayé wọn ẹ gbọ́dọ̀ tiẹ̀ lọ́bi tẹ́ ti gbóòórùn rẹ̀ gan atambele pé wàá gbà wọlé. ẹ wàá apply rẹ̀ sáwùjọ yín yẹn ni pé ọlọ́wọ́n bá fà wá ó sì já wa ó sì di wa ó sì wọ́n sún wa ní gbẹ́rẹ́ pàkọ́ bí wọ́n ti máa wí ní èdè Yorùbá ẹni pé ó kí wa nílọ̀ wípé ká sọ́ra o ká má ṣe wá nǹkan kan káàkiri má nínú ìdájọ́ nínú ètò tá a fi ṣayé àbẹ́tò tá a fi ṣẹ̀sìn ká má wà lọ síbi kankan mọ́ àyàfi ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọ̀dọ̀ ọlọ́run ọba táyà lè wá sí ìyáàbá nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba sọ fún wa wípé gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí ìdájọ́ tí Islam mú wá nínú nǹkan tá a fi ṣètò ayé wa àbí tá a fi tòtò ẹ̀sìn wa ẹ lọ́ọ́ mọ̀ pé nínú àìmọ̀kànlá máa jahiliya jahiliya ọlọ́run ní ṣe ètò táwọn aláìmọ̀ kan gbé kalẹ̀ lẹ́yìn ọmọ yabuhun lẹ́yìn ọmọ wá káàkiri pé ẹ fẹ́ lò sí ètò tí àwọn tí wọn ọmọ nǹkan kan wọn ọmọ wọn ọmọ wọn ọmọ bí wọn bá ń gégi lọ́wọ́ wọn bí tí ó wò ó sí ṣètò tí wọ́n gbé kalẹ̀ ẹ máa fi ṣètò ayé yín ọlọ́run ọba sọ yí pé ah, wa man ahsanu minallahi hukma kò sẹ́nìkan kan tó lè ṣe ìdájọ́ ètò tó lè ṣe ètò tó fi ṣe ayé rẹ̀ tí ó sì ṣe dáa tó ní kábàámọ̀ ń bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó lè ṣe ju ọlọ́run ọba wa subhanahu wa ta'ala. àyìn mùsùlùmí lọ́kùnrin àyìn mùsùlùmí lóbìnrin ẹ jẹ́ ká mọ̀ wípé èèwọ̀ náà ni tẹ́ máa fi nǹkan léèwọ̀ ní pé tọ́wọ́ bá ṣe ó jìyà tọ́wọ́ bá ṣe ọlẹ́tọ̀ sí ọlọ́run ọba èèwọ̀ ni pé kí mùsùlùmí kó máa sojú kòkòrò àbí kó máa yọnu sí àwọn kínú rẹ̀ ó máa dùn sí àwọn nǹkan ètò ayé tí wọ́n fi ń ṣètò ayé tí kò sì bá ẹ̀sìn mu tí kò bá ìsìláàmù mu èèwọ̀ iná ẹni kí nìyẹn máa dunnú àbí kí nìyẹn ọkọ tẹ́ lọ́rùn wípé ètò tí wọ́n fi ń ṣayé yìí ó dáa báyìí náà yẹn náà dáa tọ́ ọ bá lè yọnu sí bẹ́ẹ̀ lọ́mọ pé o ti ń gbòòrùn ìyá ọlọ́run ọba o ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lákòókò tá a wà yìí ẹ̀sìn wa ò yé wa àti ẹ̀ máa yàtọ̀ láàrin mùsùlùmí àtẹ̀ntẹ̀ ṣe mùsùlùmí torí pẹ́sìn mùsùlùmí ò yé tẹ́sí mùsùlùmí bá yé wa ẹ̀sìn islam bá yé wa yín kò yẹ kí inú wa dùn rárá sí gbogbo àwọn ètò tí wọ́n fi ń darí wa nílé ayé tá a wà yìí. a kàn máa gbà àwa force pé ká tẹ̀lé wọn ni tí kì í bá ṣe bẹ́ẹ̀ kí la bẹ́ẹ̀ fi ṣe. a sì mọ̀ pé òṣèré ń bẹ̀ ṣùgbọ́n àlè dá ti wá lẹ̀ kárí ṣe lákòókò yìí. ìdí nìyẹn mùsùlùmí gbọ́dọ̀ máa banújẹ́ pẹ̀lú àwọn ètò táwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n fi ń darí ayé yìí tó jẹ́ sí pé kò bá islam mu kò sì bá alukur'an mu kò bá sunnah anabi wa muhammad mu sallallahu alayhi wa sallam naam jẹ́ ká làmọ́lẹ̀ kò yé wa ẹ lọ́mọ pé democracy taiwan tí wọ́n gbé wa tí wọ́n fi ń darí ètò ayé wa ń bí báyìí ẹ lọ́mọ pé nínú àìmọ̀ kan lọ́wọ́ torí pé ọlọ́wọ́n bá sọ pé afa hukmal jahiliyyati yabghun nínú àìmọ̀ kan lọ́wọ́ òyìnbó ló gbé wa àwọn òyìnbó ní gbé wa wọ́n dẹ̀ ti rí i pé àǹfààní wà ń bẹ fáwọn àwọn ń sanra sí àwa tí wọ́n gbé wá sí ọ̀ràn wa àwa ń gbẹ ẹ̀rí àwọn ní benefit àwọn benefit mẹ́ torí pé wọ́n gbé wá gẹ́gẹ́ bí àwọn tó darí ìbásílẹ̀ ni àwọn ọ̀fẹ́ fara ní àwọn aráàlú ṣùgbọ́n àwọn benefit ní tiwọn ẹ̀rí democracy tí àwọn òyìn nínú àìmọ̀kan lọ́wọ́ kò sí nínú nǹkan tí a máa kàǹtì ẹ̀sìn ní mímọ̀ ẹni pé àìmọ̀kan iná ni wọ́n fi dá sílẹ̀ torí pé gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí ìdájọ́ àbí ètò tó bá ti yàtọ̀ sí ètò tí Islam mọ́ wá àwọn máa kàǹtì ẹ̀ pé nínú kí lọ́wọ́ nínú àìmọ̀kan lọ́wà torí wípé kí lọ́fà tá a fi pè láìmọ̀kan torí pé àwọn òfin tí wọ́n ń lò níbẹ̀ òfin tí kò jẹ mọ́ ntọ́lọ́wọ́n bá mú wá yín torí ìdí eléyìí gbogbo nǹkan tá a bá ń fi àìmọ̀kan dá sílẹ̀ oko ìparun ni ó wà àwọn èèyàn lọ ìdí nìyí tá a fi gbogbo ẹnu sọ fún wa wípé kò sóríire ń bẹ fún wa a tún fi gbogbo ẹni sọ fún wa ń pé a lè sinmi lábẹ́ democracy a tún sọ fún wa pé ọmọnìyàn ẹ lè gbádùn ayé lábẹ́ democracy o báyìí ni ó sì dọ̀rọ̀ yàn fún wa mùsùlùmí tó ń gbọ́ mi kọ́ ládìí ọkàn rẹ̀ ibi gbogbo democracy kò lè mú orí kankan wá kódà kéèyàn dáa jù bẹ́ẹ̀ lọ tẹ̀ntì ayàn síbẹ̀ dáa jù bẹ́ẹ̀ lọ tó bá débẹ̀ tán democracy ó bà tiẹ̀ jẹ́ tó bá gbé nǹkan tó dáa lọ́wọ́ democracy ò ní jẹ́ ọláseyọrí tó bá ní plan tó dáa democracy ò ní jẹ́ ó débi tí ń lọ gbogbo àwọn tí wọ́n lérò tó dáa kan tó débẹ̀ ẹgbẹ́ democracy yẹn ó bà tí wọ́n jẹ́ kò jẹ́ wọ́n débi tí wọ́n lọ mọ́ sọ nípa báyìí àdìọ́kàn tó gbọ́dọ̀ nínú yẹn o tọ́ ọba sí ládìí ọkàn báyẹn a jẹ́ pé Islam ẹ mẹ́hẹ́ o tún ń ṣe ojú kòkòrò o tún like o tún love o tún fẹ́ràn o tún níran kan síbi ètò mi yàtọ̀ sí ti ètò Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala nípa báyìí kò sóore mẹ́ democracy ò lè fọ orí wa aburú ni ó fà wá kò sì lè ti aburú lọ fún wa orí ni ọmọ ti lọ fún wa àdìọ́kà tí mùsùlùmí bọ́lọ̀ ní nìyẹn tọ́ ọba tí ì ní ẹ̀sìn rẹ̀ ìpè ọ̀sẹ̀ mẹ́hẹ́ yẹn ń bọ̀ àtàwọn wá lájú ọkàn báyìí sọ́wọ́ yẹ ká máa polongo ká máa polówó ká máa bá máa kàǹpé nǹkan tá a máa pàbúrú wà mẹ́ sọyẹ wa kọyẹ wa torí pé kò sóore mẹ́. ayé mùsùlùmí ńgbà tá a sọ̀rọ̀ yìí nípa tẹ̀sìn ẹ jẹ́ ká tún fi làákàyè wò ó ẹ ká wo ìlú wa tá a wà yìí nàìjíríà fún àpèjúwe ẹ ń bá tún mọ kọ́ńtírì míì náà kó tún wò ó mọ́tò ọ̀bá bọ́ọ̀bù àmọ́ kọ́ńtírì mi ọmọ nàìjíríà tó wá yín ẹ wo democracy là ń lò láti ẹjọ́ yìí àsòrí kankan mbẹ àjàǹfààní kankan mbẹ kódà àtúnpadà sẹ́yìn bẹ́ẹ̀ mi ọba sọ́ọ̀sì á ní ìjọba ológun gan dà <laughs> kí lọ́ba tó fi sọ báyìí nì nígbà tó sú wọn tí ò sóore mbẹ kò sóore mbẹ ìlú wa yìí àṣàǹfààní kankan lára ẹ̀ airport tí wọ́n ti kọ́ láyé àwọn ológun náà là ń lòdì sí wọn àtúnṣe bí wọ́n bá gbó jáde pé wọ́n tún un ṣe wọn kò wá ẹ̀jẹ̀ ni ẹ dákun sórí ilé wa ń bẹ̀yìn. ọlọ́run bá ti parí ọ̀rọ̀ afa hukmal jahiliyyati yabghun ó ní gbogbo òfin táwọn èèyàn bá ti mú wá tí kì bá ti ṣòfin alukur'an tí ìsìn tí mo fẹ́ràn ànábì mi sallallahu alayhi wa sallam àyèmọ̀kánì àyèmọ̀kánì ni ìmọ̀ wá àwọn yẹn lọ ìmọ̀ wá ènìyàn lọ sí oko parun ni tò nípa báyìí kò sóore kankan bẹ̀ fún wa our force láti máa tẹ̀lé yín ni àdìọ́kàn mùsùlùmí ni ẹ o ọ̀bọ̀lọ̀ ládìọ́kàn ìwé democracy yìí kò sóore kankan bẹ̀ ṣùgbọ́n àtúntò àwọn mùsùlùmí jẹ́ ń sọ pé democracy lọ́la yìí democracy lọ́la yìí subhanallah democracy ti ń ba yé jẹ́ tí o so gbogbo àwọn tí wọ́n ṣe meeting lórí ẹ̀ tí wọ́n jẹ náà wà ẹ bá fẹ́ sìn lónìí retí bóun fẹ́ gba nǹkan bẹ̀ owó oṣù ẹnìkan ni ó gbà ta ni ń ṣe tí wọ́n fẹ́ jalè bí wọ́n bá ń ṣe meeting ní wọ́n ti bẹ̀rẹ̀ meeting wọn báyìí díẹ̀díẹ̀ tí wọ́n bá ń ṣe mítìn lọ́wọ́ báyìí tí wọ́n bá pín nǹkan fún wọn bẹ̀ tó bá dé tó bá tẹ̀lé àwọn èèyàn níwá bẹ̀ sáà wọn lọ síwájú fún wa nìyẹn tò nípa báyìí àwọn democracy wọn wáyé kò sóore ń bẹ o ẹ jẹ́ ká wò olúwa tá a wáyé nàìjíríà la wáyé <clears throat> àwọn nǹkan tá a ní tẹ́lẹ̀ kọjá sí ó tó ń bàjẹ́ sí iná wa àwọn ìlú kan wà nígbà tá a wà ní nǹkan bíi bóyá bíi kápẹ́ bíi twenty years sẹ́yìn ṣá ìbàdàn ni mo ti gbọ́ ẹ bíi twenty seven years sẹ́yìn ìbàdàn ni mo ti kọ́kọ́ mọ̀ wọ́n máa rotate iná wọ́n máa shift ẹ̀ pé ẹ̀yin lẹ́ni iná lónìí ẹ̀yin ní àwa ní ọ̀fù lónìí ìbàdàn mo ti kọ́kọ́ mọ̀ kò sí nílùú wa rí iná kò tí ó bá lọ bọ́yọ̀ jòrọ̀ tó bá yẹ̀ sí pa yóò tún ta padà kọ ìṣẹ́jú nígbà táwa dé ìbàdàn wọ́n ní wọ́n máa ń pín iná ń bẹ̀ ni àwọn wò pé àà ẹ̀yin odidi ìlú ìbàdàn lẹ́ ń pín náà àwọn àlùtí òtó bá dà náà wọ́n nítorí nígbà tó yá ìlú tí ó tó nǹkan náà àwọn náà ń pinna Òṣogbo lọ dáa jù fúnná nílẹ̀ Yorùbá tá a mọ̀ yìí tá a bá pé gbogbo Nàìjíríà ẹwù láìpẹ́ tá à ń lò lọ́sọ̀gbò náà báyìí sọ wá dáa sí ni àbọ̀ bàjẹ́ sí jama ọbàjẹ́ sí ni democracy nìyẹn àwọn nǹkan yìí ọ̀dá sí jama ẹ̀mọ́jẹ̀ wọn tàn á jẹ́ mọ́ Ọlọ́run ti parí ọ̀rọ̀ rẹ̀ yí pé kò sóore kankan lára gbogbo nǹkan tó bá ti jẹ́ àyìnbọn kan àyìnbọn kan lọ́lọ́run ṣàfitì àwọn ètò yẹn sí lọ́dọ̀ kò ṣàfitì ẹ̀ síbi knowledge tọ́ba ṣàfihàn síbi mímọ̀ ni a rí i pé orí wà ń bẹ̀ fún wa. tó nípa báyìí àwọn ètò àwọn yìí kò mú orí kankan wá kódà nǹkan tó ń wọ́n sí ni ogun ogun ń ṣẹlẹ̀ lókè àti nísàlẹ̀ bá a bá wo Nàìjíríà ogun ni àwọn tó kúrò lórí àga àkọ́kọ́ wọ́n jagun jagun jagun pẹ̀lú Boko Haram àwọn tó tún bọ́ bẹ̀ náà tún bọ́ bẹ̀ àwọn náà tún jagun pẹ̀lú Boko Haram gbogbo owó tẹ́ ká fi jẹun ogun ni wọ́n fi ń ṣe àwọn Fúlàní náà bẹ̀rẹ̀ tiwọn Kilo kí ló bí gbogbo ẹ àìṣètò ọlọ́run ọba ni àyípadà síbi ìtọ́ ọlọ́run ọba ni ìtọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó kúrú púpọ̀ torí pé àmọ̀ àmọ́lá ọlọ́run ọba lọ́mọ̀ọ́lá tó gbófin kalẹ̀ tá a bá tẹ̀lé òfin rẹ̀ ni a sòrí rẹ̀ púpọ̀ sò nípa báyìí ẹ jẹ́ ká lọ mọ̀ yìí pé <clears throat> democracy yìí àwọn nǹkan tá a ní tẹ́lẹ̀ kò dá sí ó tó ń bàjẹ́ ni àwọn nǹkan tá a ń rà tẹ́lẹ̀ kò lọ́ọ̀lẹ́ sí ó tún lókè sí ọmọ yá mi tọ́lọ́mọba ti sànú ẹ̀ tó fẹ́ ṣe nǹkan kan. mo wulẹ̀ wò pé báyọ̀ yọ lẹ́sìn sí o tá a bá ti wà nínú ètò democracy yìí yọ máa wọ́n sí ni afa hukmal jahiliyyati yabghun sábà bẹ lọ́n pé kọ́lọ́n jẹ́ ọ̀rá yìí tiẹ̀ sí mẹ́ra sàn. tó bá ní nǹkan kan tó bá fẹ́ ṣe má retí o wípé yọ lọlẹ̀ yọ lọlẹ̀ tọ́lọ́n bá ti fún ẹ lówó ẹ̀ sára sí tó bá jẹ́ pé inú òfin ṣẹ̀rí alábáwà tí wọ́n bá láwọn ò ṣe democracy mọ́ tí wọ́n padà sínú òfin ọlọ́wọ́n ọba mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé ṣe sùúrù mọ́ ti torí pé tá a bá ti padà sínú òfin ọlọ́run ọba ọba tó ní nǹkan yóò darí gbogbo ẹ̀ yóò mú wálẹ̀ padà fún wa ṣùgbọ́n democracy to democracy kò sáǹfààní kankan mẹ́ kò sórí kankan bẹ́ẹ̀ báwọn tó wà ń bẹ̀ bá dá bí wọ́n dá tí wọ́n dá ju bá ń ṣe dá lọ nìyẹn òfin tí wọ́n tọrùn bọ́ ni kò ní jẹ́ wọ́n láṣeyọrí òfin tí wọ́n tọrùn bọ́ ni kò ní jẹ́ kán lè débi tí wọ́n lọ tó nípa báyìí ẹ jẹ́ ká lọ mọ̀ wípé democracy kò sáǹfààní kankan bẹ́ẹ̀ fún wa lẹ́yìn ìgbà tí nǹkan wọn bẹ́ẹ̀ náà ni àwọn tí ò lẹ́sẹ̀ pípa wọn tó ń pọ̀ sí láwùjọ ni kí ló gbé wá democracy náà ẹ̀yin mùsùlùmí òdodo ìtọ́wá jẹ́ pápánbárì jù òun náà ni wípé ẹlẹ́yàmẹ̀yà òfin tá a bá gbé wá sí orílẹ̀-èdè ó yẹ kó pa ní ẹlẹ́yàmẹ̀yà ni ẹlẹ́yàmẹ̀yà wa tó ń lékún sí ni ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ bá lọ sókè ẹ gbọ́ ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ bá lọ sísàlẹ̀ ẹ gbọ́ ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ bá lọ sọ́tún ẹ gbẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ ti ń gbógun láàrin Yorùbá àti Haúsá bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbógun láàrin Ìgbò àti Haúsá bẹ́ẹ̀ sì máa gbọ́ láàrin Yorùbá àti Ìgbò náà nù ẹ̀wì ń tọ́sẹ̀lẹ̀ ń léèfẹ̀ ẹ dákun kí ni ìtumọ̀ yìí yẹn tí democracy bá sàǹfààní ni sọ yẹ ká tún máa gbóòórùn nǹkan bá ń bẹ̀ ni nílùú tọ́já sí pé tòsí lọ́wà àárín àwọn èèyàn ni wọ́n wà kì í ṣe inú tó bá yẹ pé inú gbó ni ó sì yé wa nínú ìlú táwọn èèyàn wà kí ẹnìkan máa pa ẹnì kejì nítorí pé kì í ṣe ìran rẹ lásán tí ò dẹ̀ sí ọ wípé eléyìí haúsá ni eléyìí yorùbá ni ẹ máa pa haúsá lọ ẹ máa pa yorùbá lọ ṣé democracy ta fẹ́ máa lò náà ni bẹ́ẹ̀ bá dé Kaduna náà ní nǹkan haúsá náà ń jà àwọn náà ń para wọn nítorí kíni nítorí àwọn kan tí ò ní ìtumọ̀ ìyẹn fi yé wa yí pé democracy kò sóore mbẹ o ẹ̀yin mùsùlùmí òdodo ẹ jẹ́ ká já kan kúrò lára ẹ̀ ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run ọba ẹ jẹ́ ká gbà pé kì í sí ìlànà Ọlọ́run ọba ẹ jẹ́ ká máa gbà pé ìlànà ṣèitán ni kì í sí tọ́lọ́run ọba yọ́nú sí gbogbo nǹkan téèyàn bá lè rìn lórí ẹ̀ tọ́lọ́run ọba ọba ti yọ́nú sí kálọ mọ̀ pé ìparun náà ni yọ jà sí àǹbẹ̀rẹ̀ wọn ọba nínú الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أي مسلمين lọ́kùnrin àti lóbìnrin ǹjẹ́ ká mọ̀ wípé tá a bá ń sọ pé ètò ọ̀dà ètò ayé tí wọ́n mú wáyé democracy pé kò lè ṣàǹfààní fún wa ǹjẹ́ káwa gangan fúnra ara wa ká mọ̀ wípé àwa gangan lè ṣàǹfààní fúnra wa àwa gangan lè contribute sáwùjọ tá a wà tètò tí wọ́n bá ń lò lórí wa ọ̀bá dáa síwọ̀ ọ̀bá dáa ibi tí wọ́n bá wà yọ̀ máa dá ń tiẹ̀ má jẹ́ kan nínú àwọn tí wọ́n máa dáná bànújẹ́ má jẹ́ kan nínú àwọn tí wọ́n máa tí wọ́n máa tí wọ́n máa tí wọ́n máa tí wọ́n tí wọ́n dá wàhálà sílẹ̀ láwùjọ tó bá jẹ́ pé ọba jẹ́ kan nínú ẹni tó wà níbi tó ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ni tó jẹ́ mùsùlùmí òdodo tó gbàgbọ́ yé Islam ẹ̀yẹ kan ọ̀pá náà ni ìyẹn fi yé wa yí pé àwọn tó ṣiṣẹ́ tó dá burú lẹ̀ yìí bí wọ́n bá jẹ́ mùsùlùmí tó bá yẹ pé mùsùlùmí bá wà nù wọn ó dájú pé Haúsá tó wà ń bẹ mùsùlùmí ni wọ́n fẹ́ jẹ́ kò gbàgbọ́ yé Islam ni kí ló fa wàhálà kí ló dá wàhálà lẹ ẹnìkan já pépà kalẹ̀ ọjà dọ̀tí kalẹ̀ síwájú ṣọ́ọ̀bù ẹ̀ oníṣọ́ọ̀bù wa ń gbarata bóyá sọ̀rọ̀ àṣesí ló fi gbà lójú náà ọgbà lójú báyìí wàhálà bẹ́ẹ̀lẹ̀ ìrántẹ́lẹ̀ ìdí ìrántẹ́lẹ̀ ìdí wọn ń para wọn lọ subhanallah pépà lásán ọjà pépà síwájú ṣọ́ọ̀bù ẹ̀ lásán náà tá a bá ń sọ pé ètò tí a ń lò lórí wa kò jẹ́ ká sàǹfààní kò sì jẹ́ ká kí dáadọ́ kò jẹ́ ká máa rí dáadáa tó bó ti tó àti bó ti yẹ ìjẹ́káwò wúlò níbi tá a bá wà ìjẹ́ká jẹ́ ìyìn àlàáfíà Islam ẹ̀sìn tó kọ́ ayé pé ibi kíbi tá a bá wà ká máa jẹ́ tí wọ́n máa pèpè síbi àlàáfíà ni ọ̀ gbọ́dọ̀ jẹ́ kan nínú àwọn tí wọ́n máa dààmú àwọn ènìyàn ọ̀ gbọ́dọ̀ jẹ́ kan nínú àwọn tí wọ́n máa dá wàhálà alẹ́ tí wọ́n máa dá rògbòdò sílẹ̀ tó bá wà nírú ààyè báyìí ni ibi tá a ṣe náà ni pé irú haúsá tó da kí nílẹ̀ pé òkè mo ti gbọ́ o màá gbà tàbí rahman الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما kó jẹ́ kan báhùn pé náà máa bu ẹ̀sìn máa lọ naam káwa ni pé èṣù lọ náà ọgbà létí kó o sì máa bẹ̀ pé ha mo ṣe mistake o tó ń gbà náà ẹ o làwọn náà bá ń ṣe tiwọn. so nípa báyìí èèyàn àlàáfíà la gbọ́dọ̀ jẹ́ torí pé ẹ̀sìn Islam ètò tí Islam mú wa ọ̀pá náà ẹlẹ́yàmẹ̀yà láàrin gbogbo àwọn mùsùlùmí àkọ́kọ́ ọ̀pàná ẹlẹ́yàmẹ̀yà láàrin gbogbo mùsùlùmí àkọ́kọ́ kò jẹ́ kí ẹlẹ́yàmẹ̀yà ọ wà láàrin gbogbo mùsùlùmí àkọ́kọ́ torí pé ètò ìsìláàmù tó wá lálákọ́kọ́ tí ìsìláàmù mú wáyé ètò tó paná ẹlẹ́yàmẹ̀yà ni yàtọ̀ sí ètò tá à ń lò báyìí tó jẹ́ sí pé ó tún dáná sí ẹlẹ́yàmẹ̀yà ni naam tàbá wo àwọn ẹni àkọ́kọ́ ní ẹ̀sìn islam tó bá bojú wẹ̀yìn a ó rí wípé tá a bá bira wa ni wọ́n bí a dá wa lóhùn pé gbogbo mùsùlùmí àkọ́kọ́ ìṣe lárúbáwá kí ló wá mú ẹlẹ́yàmẹ̀yà kúrò láàrin wọn ètò ìsìláàmù tí Ànábì wa mú wá ni sallallahu alayhi wa sallam kí ni nǹkan náà òun náà ni pé tàbá wà àwùjọ àkọ́kọ́ níbi tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ tí ìsìláàmù bẹ̀rẹ̀ a rí i pé tàbá mẹ́ńṣà àwọn márùn kan ní ìsìn a máa wo ìran àwọn tí wọ́n ṣe. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni Abubakar Siddiq radiyallahu anhu lárúbáwá ni ọyẹ ìjà padà sọ́dọ̀ ẹnì kẹta. Bilal Bilal. silarubawa. Lárúbáwá ni kì í sí Lárúbáwá ara Ethiopia ni kọ̀wé sí ìran Lárúbáwá ẹrú gan ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wọnú Islam báyìí wọ́n gbàgbé ìjẹrú. ó ti kú ẹlẹ́rú. ó wọnú Islam báyìí wọ́n ti gbàgbé wípé kì í tiẹ̀ ṣe Lárúbáwá mọ́ wọ́n ọjà rí wọ́n gbé wọ́n ara Ethiopia yìí kó mẹ́rin nbola wa kódà òun gan ni tó ń pè anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ wọn kan ẹ yàrá wa tẹnìkan bá jẹ oyè kan ní wa nísìn píye rẹ ìran rẹ ni ó mú ọlọ awúsá kan tó fi yorùbá ṣe píye rẹ píye àkọ́kọ́ ni o ó lè yan píye píye o a <laughs> ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ tán yányán ìran rẹ ni ó wà lọ tó bá yan ìran mìíràn àwọn ìran rẹ ò ní jẹ́ ọgbádùn pé àá ò ní làákàyè o ó sì lè yan yorùbá ìwà haúsá haúsá ẹgbẹ́ ẹlẹ́kọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó tó sọ́mọ́ àjùnú ẹni tí ń pè ń fa nàbì bilal ara ethiopia ní kejì lárúbáwá kí ló fà tí wọ́n fi gbàgbé ìran wọn tó jẹ́ sí pé ẹ̀sìn kan ní àfẹ́sì ètò ètò tí islam mú wa tọ́lọ́wọ́n bá fi hàn anabiwa muhammad sallallahu alayhi wa sallam naam ẹja tó ń wò lẹ́gbẹ̀ẹ́ kan ẹnìkan tó ń bẹ̀ta ń pè ní suhaib suhaib sahabe ni róòmù ni ara róòmù róòmù ẹ̀ẹ́dì ẹ̀wọ̀ róòmù ṣe jìnnà tó ìpìlẹ̀ rẹ̀ nìyẹn tó ń ti bẹ́ẹ̀ wọ ní Islam wọn ò tiẹ̀ ṣàlébù sí dára yí pé ìwé ìsárábì bá a ti máa sọ fúnra pé sọmọ Òṣogbo lélẹ́yìn ni àbọ̀mọ ẹdẹ àbọ̀mọ kìnìún ẹ mọ́ talẹ̀ fún o torí pé kì í sọmọ lu wa ẹ jẹ́ àgbàgbé gbogbo eléyìí Islam bá ti dé báyìí a ti gbàgbé àti wa a ti máa rántí nǹkan tó jẹ́ foundation àkọ́kọ́ láàrin wa kí ni nǹkan náà àdín ẹ̀sìn naam bákan náà ni ẹ tún wo ẹgbẹ́ ni ẹ tún wo ẹgbẹ́ òsì náà ẹ tún wo Salman farisi Salmanu al-Farisi ẹ wò kọ́ńtì mi lè lè nà tó ti wá sàbí ni o kò sí kankan nínú wọn tánàbí ọwà fún ní sẹ́sì sallallahu alayhi wa sallam kọ̀sọ́ yìí bóyá àwọn ará ilé nìkan láàmà yàn níṣẹ́ ẹ̀yin àtọ̀ ń rìn wá lẹ́yìn ẹ̀dúró náà táwa bá yóò tánú tó kàn yín wallahi ànábì ò sí bẹ́ẹ̀ sallallahu wa sallam ẹ̀wù nǹkan. kí ló wáá fà gbogbo wọn fi wá di ọwọ́ kan ṣoṣo. tí wọ́n fi di ọkàn kan ṣoṣo. tí wọ́n fi di ẹ̀mí tí ọlọ́run bá fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ló so wọn papọ̀ tí wọ́n fi jẹ́ ẹyọ kan tó bá jẹ́ sí pé ọmọ ènìyàn lórí ilẹ̀ tí wọ́n bá tẹ̀lé ẹ̀sìn Islam ni gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà yìí yóò ti lọ́nlẹ̀ o lọ́nà pé gbogbo ọmọ Nàìjíríà bá wọnú Islam ni tá wọnú Islam ni ẹlẹ́yàmẹ̀yà yìí á gbàgbé ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá ń gbọ́ tó lè mú títí àwọn tẹ́ ń ṣe à ń bẹ̀ kọ́ bá mú débẹ̀ bẹ́ẹ̀ bá sì ń gbọ́ báyìí ní ẹ lọ́mọ màbẹ́ náà ara àǹfààní kankan tá a jẹ lára yín akùdé akùdé akùdé akùdé gbogbo ntẹ́lẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ntẹ́lẹ̀ ṣe akùdé akùdé ní bẹ́ẹ̀ bá ṣe míì ẹ má ṣe títí báyìí lẹ́yìn oṣù mẹ́ta báyìí àgbàrá ó ti wọ́ lọ democracy náà nu ẹ̀rí àdánwò wa bá wa ẹ̀ sì wá lóore gbogbo ẹnu gbà yí pé democracy yìí a lára rẹ̀ a sì kankan lára rẹ̀ gbogbo nǹkan tá a ní ló tó ń wíìkì tí ń bàjẹ́ sí ẹ sì fan tuntun mi bẹ́ẹ̀ bá tiẹ̀ fan tuntun mi ń tá a ní kẹ́ ẹ tó dé ẹ bá a mánéèjì ẹ ẹ mánéèjì àtijọ́ ẹ tó mú tuntun mẹ́wàá sẹ́ẹ̀rí pé àtọ̀tún àtòsí kò sí kankan tó dá ń bẹ̀rẹ̀ bákan náà àtúnfi gbogbo ẹnu kéde fún wa pé democracy yìí ọ̀lẹ́ ni kò kápá ìsàn tí ń ṣe wá tó bá kápá ìsàn tí ń ṣe wá ni kò yá tó máa para wa bá ṣe ń para wa yìí tó bá kápá ìsàn tí ń ṣe wá ni kò yẹ kí owó wa máa bàjẹ́ sí. Si tó bá kápá ẹ̀sán ti ń ṣe wá ni kò yẹ kí nǹkan máa wọ́n sí lọ́jà tó kápá ẹ̀sán ti ń ṣe wá ni hospital wa ò ní dàbó ṣe dání ó yẹ kó máa dá sí i tó bá kápá ẹ̀sán ti ń ṣe wá ni ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà ò ní sí mọ́ náà tó bá kápá ẹ̀sán ti ń ṣe wá ni gbogbo àwọn ojú ọ̀nà tá à ní tá à lálàáfíà ń bẹ yìí ayé ti kó mbẹ́ àti bíi thirty years tá a ti wọnú ọkọ̀ democracy tó tún ti jù bẹ́ẹ̀ lọ àrà àǹfààní kankan bẹ́ẹ̀ ọlọ́run ọba olódodo ni tó sọ fún ayé pé. fama yukadhibuka ba'du biddin alaysa Allahu bí ahkamil hakimi òdodo lọ́rọ̀ Ọlọ́run ọba wípé kò sẹ́ni kankan tó lè ṣe ìdájọ́ tí ó sì dáa àbí òfin kankan tẹ́ lò tẹ́ fi ṣe ìdájọ́ òsì tí ó máa ń fa ni wá báyìí ju òfin tèmi Ọlọ́run bá bá fi lélẹ̀ lọ so nípa báyìí democracy àrà ń fa ní kankan bẹ́ẹ̀ o àrò orí kankan bẹ́ẹ̀ o gbogbo àwọn kan tá a ní ó tún bàjẹ́ sí ni tuntun míì àárí ìtẹ́ bá sì sí tuntun náà kì í pẹ́ tí fi bàjẹ́ àwọn kọ̀ọ̀kan ní tọ́lọ́wọ́n bá rán dáadáa tí wọ́n dá láti pìlẹ̀ wọn wá tí wọ́n wà ní yín bí wọ́n ṣe fẹ́ dáa tó democracy ọ̀jẹ̀ wọn ra èsè so nípa báyìí ẹ̀yin ìjọba wa ẹ jẹ́ àrònú o ẹ̀yin táṣẹ wà lọ́wọ́ yín ẹ ronú ṣùgbọ́n tẹ́ ẹ bá wòye sí dáadáa á rí i àwọn alágbára ayé àwọn alágbára ayé nì tá a mọ̀ wọ́n àwọn kọ́ńtì ayé alágbára yìí wọ́n ń tú láàsì gbogbo ayé pé kó tẹ̀lé democracy kí ló fà á torí àǹfààní tiwọn ni o torí àǹfààní tiwọn tí kì bá ṣe bẹ́ẹ̀ ìlú tí wọ́n ń dá sí ni àmọ́ ìlú tàwa àwa àwa yòókù tí wọ́n ní ká máa ń fọ̀ síwájú pé ká lòfin yìí ó tún lọ sẹ́yìn sí i sọ nípa báyìí àbẹ̀lọ́wọ́n ọba wa aláàánú jùlọ kọ́sàánú wa gbogbo ẹsẹ̀ léyìí ọlọ́wọ́n ọba kó sí ọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa owó ibi tí fìtínà bá wà lórílẹ̀‐èdè yìí ọlọ́wọ́n ọba bá ká fìtínà kó ń bẹ̀ ìlú ilé tí wọ́n ti ń ṣe wàhálà ọlọ́wọ́n ọba kọ́ba sẹ́mọ́ bá kọ́mọ́jọ́ gbérí mọ́ gbogbo àyè yòókù náà ti fọkànbalẹ̀ wà ọlọ́run ọba. kọ́mọ bàjẹ́ kọ́mọ jẹ́ kárí wàhálà ń bẹ̀ kọ́mọ jẹ́ àrógun kọ́mọ jẹ́ àrí fìtínà gbogbo àdúgbò tó tutù ọlọ́run má jẹ́ ó gbóná láéláé àwọn àdúgbò tí ń gbóná ọlọ́run jẹ́ kó tutù padà àwọn àlù tí ń gbóná bá a fomi tutù síbẹ̀ ọlọ́run ọba àwọn àlù tó tutù tí gbogbo ẹ̀ dá má jẹ́ ó gbóná láéláé ọlọ́run gbogbo ọ̀nà táwọn ẹ̀dẹ́ ènìyàn tá tá tari wá síbẹ̀ gbogbo ọ̀nà táwọn èèyàn máa rìn tàbí tí ó kó wàhálà wa tí ó dá fìtínà sílẹ̀ ọlọ́run ọba máa lé wa kó ń bẹ̀ àwọn alágbára tí wọ́n ń ṣèjọba ọlọ́run ọba kọba kọ́ wọn kọba taari wọn síbi tó dáa kó sì máa kọ́ wọn máa ṣe gbogbo àwọn nǹkan tá a fi ṣèjọba yìí tí ó fi dáa òun náà ló fẹ́yẹ̀ sìn ọlọ́run ọba kọba darí wọn lọ síbẹ̀ wa ma dhalika ala Allahi bi aziz kò lè fọlọ́run ọba láti ṣe bẹ́ẹ̀ ẹlòmíà máa wò tá a bá ń ṣàdúrà mí pé sósì lè rí bẹ́ẹ̀ ọlọ́run ló lè ṣe kì wa tí wọ́n ń ṣe tọ́lọ́ ń fi tó ń fi hàn láwọn àkókò kan sẹ́yìn àti lákòókò tá a wà yìí àwọn kan náà tó ń ṣẹlẹ̀ lẹ́nu bíjá mélòó yìí tó jẹ́ pé dáadáa ọlọ́run ọba ń fi wọ́n ṣe kò ń gẹ́ ọlọ́run ọba dúpẹ́ lọ́dọ̀ ìlú rẹ tó ṣe fún wa aláwọn ọmọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ wa a ti rí wọn tó jẹ́ sí pé wọ́n ṣe àǹfààní láti rí oríṣiríṣi àwọn opportunity látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlòmíì wọ́n fún ní opportunity kọ́ lọ sí hajj ẹlòmíì wọ́n fún ní opportunity scholarship oríṣiríṣi country tí wọ́n ti lọ àtúnwá ara wọn kan ní nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn àmì méjì gan ni wọ́n ọlọ́run tó fi wọ́n sí kòńgẹ́ dáadáa adúpẹ́ ọlọ́run bá lórí tó ṣe fún wa o bákan náà tó ń rí kan bíi jẹta ọlọ́run tó fún náà ṣe kòńgẹ́ dáadáa bákan náà travel out láti lọ kẹ́kọ̀ọ́ síwájú sí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí àwọn orin wọn wọ̀nyí ọpẹ́ tá a dú yìí kó bá wa fi de orin náà mọ́lẹ̀ fún wa ọpẹ́ tá a dú yìí kó fi ṣàlékún orin náà fún wa sí ọlọ́run ọba àwọn ọmọ wa míì náà tí wọ́n tún ti bẹ̀rẹ̀ kéékèèké yìí ń ṣe dáadáa lọ nínú ètò ẹ̀sìn àti nínú ètò ayé ọlọ́run ọba kó máa bá wa tọ́ wọn sọ́nà gbogbo àwọn ọmọ wa mìíràn náà tí wọ́n wà nílẹ̀ tí wọ́n kéré yìí àwọn kábẹ́sì nǹkan kan ní ọ̀la ọlọ́run bá kó bá wa fi wọ́n ṣe kòǹgẹ́ ńbẹ̀ kó bá wa fi wọ́n ṣe kòǹgẹ́ ńbẹ̀ kó bá wa fi wọ́n ṣe kòǹgẹ́ níbẹ̀ mọ́sà ahọ́n àmì níbi àdúrà torí pé tí wọn náà bá ti sàmì o ti ṣerú àdúrà tá a ṣe nì àwọn ọmọ náà ọlọ́run bá kó bá wa fi wọ́n ṣe kòǹgẹ́ níbẹ̀ ó jẹ́ wọn ó sì déédéé dáadáa níbẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń bí wọ́n léèrè ọlọ́run ọba kó máa fi mọ̀ wọ́n èyí tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run kó má jẹ́ wọn gbàgbé kó sáà fi wọ́n ṣe kòǹgẹ́ dáadáa إنه سميع مجيب الدعوات وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه